Dawa Nigeria. ìdágún tí bẹ fún gbogbo ẹni tó bá lọ fọ́bẹ̀ yẹn tí wọ́n lọ ń kó yálà òun kọ́ ló fọ́ ni òun náà lọ kó ń bẹ̀ ìdájọ́ ẹni tó jalè olóńgbẹ fún gbogbo àwọn ẹni nínú ṣẹ̀ríà Islam gbogbo tá a bá sọ wípé àwọn nìyẹn ni wọ́n ní ká kó fún tí wọ́n ti kó fún wọn nínú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì káàtì ẹ̀ ni wọ́n fẹ́ pín fún wọn ìtẹ́lómi òkú gan yóò ju ní tó yẹ pé tó máa fẹ́ pín fún gan hmm. nítorí lẹ́tọ̀ọ́ sí yóò kó jù bẹ́ẹ̀ lọ hmm. tó báyà ló jẹ́ ni pẹ̀lú àwọn fídíò téèyàn rí tara àwọn tó lò jáàbù hmm. táwọn náà lọ ń kó ìwọ ò lè ní tí ó sì lẹ́tọ̀ kódà kíjọba kó pamọ́ báwọn ṣé bí wọn ò tí ì fi lé yín lọ́wọ́ abẹ́ ìkápá ni ìjọba nìkan yẹn sì wà wọn wá tí kó fún wa o a kàn ń rò pé wọ́n fẹ́ kó ní tá a mọrí sí tí ò ti jù wọ́n pin a mọrí sí tí ò ti jù wọ́n pin káwa náà fi sáàyè ara wa akówó sínú ilé ọmọ lọ kú sọmọ owó alájọ kan tó kó sí alọdọ ni so táwọn gọọmenti náà bá sì gbà á tí wọn bá kó fún wa ọlọ́wọ́ bí àwọn náà léèrè so ìṣesí yẹn ìṣesí burúkú jáì àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣàfihàn báwọn ọmọ nàìjíríà bá ṣe rí pé nǹkan ti bàjẹ́ débi kí gbogbo àwọn yẹn náà ti bàjẹ́ ìdá ṣe yẹ nǹkan burúkú ni tí ò dá ni. ẹ ká wá sọ pé èèyàn ò lọ ọbẹ̀ wọ́n wá kó wá wọ́n wá fúnyàn séèyàn náà lè gbà á. olè náà lọ nítorí náà olè náà ni ìdájọ́ náà ni ẹni tó jí nǹkan ẹni tó gbà lọ́wọ́ olè ìdájọ́ kan náà ló wà láwọ̀ àwọn méjèèjì kàkà wá sọ pé èmi ọ̀fẹ́ gbàbẹ̀ tí wọ́n wá pè mí pé àwọn ti kó ẹrù kalẹ̀ wọ́n á lo mọ́tò mi láti lọ́ọ́ fi kó. ẹ̀yin ò tí ẹ gbọ́dọ̀ gbà ká ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ẹ̀yin ò gbọ́dọ̀ kó pàmbẹ̀ rárá mùsùlùmí téèyàn bá lágbára àti dá wọn dúró gan èèyàn gbọ́dọ̀ stop wọn. ṣùgbọ́n téèyàn bá ti lágbára téèyàn má bá wọn kó pàmbẹ̀. iṣẹ́ oúnjẹ nìkan àwọn èèyàn lọ fọ́ ṣọ́ọ̀bù wọn kó fóònù àwọn èèyàn ó lè ní ẹdúró ẹ̀ náà bá ṣẹlẹ̀ sísàkánì ẹ̀kọ́ náà fi wẹ́rẹ́ wọ so ọ̀rọ̀ pé àwa náà la ní ṣé wọ́n fi lé yín lọ́wọ́ bàbá yìí jẹ́ pé yín náà lẹ ní ká ní wọ́n fẹ́ pín gan sádúró tó kóhun sólè kàn. Hmm. ẹni tó bá kú kọ́ lọ dá padà bẹ́ẹ̀.